ọlọ́run ọba ọba alágbára jùlọ olùdá àwọn ẹ̀dá ẹ̀ olùkápá àwọn ẹ̀dá ẹ̀ alágbára lórí gbogbo àwọn ẹ̀dá ẹ̀ lápapọ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala àbájọ́ sí tó dá wa bẹ̀rẹ̀ ní ìwọ̀ kùdùrọ́sì ó mú wa bẹ pẹ̀lú agbára rẹ̀ àti ìmọ̀ rẹ̀ bó ṣe fẹ́ ká máa bẹ ọ̀nà ni a ti ń bẹ wọ́n wà yá àlámọ̀ ìbára ọlọ́run ọba ìlú náà ló mọ àwọn ẹrú ẹ̀ ló mọ̀ wọ́n jùlọ ẹnì kọ̀ọ̀kan wa bá ti wa àmọ́ra wa tán nítorí pé ń ta lè fẹ́lá kò sí ń kórí ẹni kọ̀ọ̀kan wa a lè láàrin ṣe nǹkan ní lémi kó dọ̀lá kò dé tá padà mọ́ ṣe ṣùgbọ́n láwọn bá tùkọ́ àrùn àtàlà tó mọ wá tó mọ̀ wá òun ló dá wa ó sì mọ̀ ń ta máa ṣe ó mọ̀ ń ta lè ṣe mọ̀ ń ta lè ṣe látara ìmọ̀ ọlọ́wọ́n bá tùkọ́ àrùn àtàlà tó ń bẹ lórí ẹni kọ̀ọ̀kan wa eléyìí ọlọ́wọ́n bá wa ló fi jẹ́ alágbára lórí wa olùkápá ẹ̀ bẹ́ẹ̀ ni olùṣèyí alámùdá adarí alámọ̀dọ́ ẹni wa a ń fi lé ìdúpẹ́ fún ọlọ́wọ́n bá lórí ibi tí ó tò wá mọ́ ó kà wá fún mùsùlùmí gbogbo àwọn nǹkan tí ó mọ̀ jẹ́ àmì mùsùlùmí tá máa fi rí ìjẹ́ mùsùlùmí sí abẹ́lẹ́wọ̀n bá láàkú ṣe náà tẹ́ni kọ̀kà ọgbọ́n tó bá ìjẹ́ mùsùlùmí wá jẹ́ abẹ́lẹ́wọ̀n bá sí láwé ìṣẹ́ àwọn nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ náà wọn bá lè fẹ́ ó kọ̀ kankan fún wa eléyìí tí a ti máa ń òun náà ni ara ìjọsìn tí awáyíwá ṣe ẹ̀rí nínú àwọn tọ́lá ọba àwọn àtàlà tó ṣe léwà òkúta má gbèdè ẹ̀ òun náà kan nínú àwọn ìtàmọ̀ sí àbùkù ni mo ní máa ṣe haramu nínú òfin ọlọ́run bá ọlọ́run bá rí tọ́lọ́wọ́ bá lè kẹ́lá òsì máa sọ wípé man amila salihan fali nafsihi wa man asaa fa alayha fa ma rabbuka bi dhallamin bil abid ogun tẹ́lẹ̀ ká òsì bá ṣe nínú fẹ́ẹ̀rẹ́ fali nafsihi ẹ̀sẹ̀ fúnra yín ni ò yín nàlẹ́ ni ò wa man asaa ẹ̀sẹ̀ wájú màmá tó yàn sí abúláyò lọ́wọ́ ara rẹ̀ fa alayha ó dára ẹ̀ náà ló ṣe fún ẹ̀mọ́ lọ́mọ tó wà ma rabbuka bi dhallamin bil abid ọlọ́mọ bá rẹ̀ ìrìn ànábì kìí ṣe ẹni tí wọ́n ṣàbòsí fún àwọn ẹ̀dá ẹ̀rọ dọ́wọ́ àbá láti bá wọn tẹ́lẹ̀ kò ní ìjọ fàbòsí sí fáwọn ẹ̀dá rẹ̀ ẹ̀rọ ni pé wàmọ̀ rọ́pò kàtẹ́gbọ̀ lálẹ́ lè àbí wọn ò jẹ́ni tí máa ṣàbòsí bó ti wùkú mọ fáwọn ẹ̀dá rẹ̀ owó tẹ́lẹ̀ bá ìjọ bá bá nínú iṣẹ́ ajẹgbẹ́ nǹkan ṣe ni dáadáa ló bá ní àìdá ló dáa ní nǹkan ṣe ni ọlọ́wọ́ bá kò ní fi kún lọ́nà tí ó ga bẹ́ẹ̀ ni kò ní yọ kúrò lọ́nà àbòsí. eléyìí arábìnrin Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rọ sọ fún ẹgbẹ́ ìtàkù gbólùmọ́ ẹgbẹ̀rú àbòsí fífi o wọ́n yìí lọ gbólùmọ́ gbòrùmọ́ ti ń yọ ọmọ ìpè yàrá ẹ̀rí máa sàbòsí òkùnkùn yóò jẹ́ òkùnkùn gírímù gírímù òun ló jẹ́ bẹ́ẹ̀ ní bá ń ṣe o ẹgbẹ̀rú ahun o fa ẹ̀nà ṣúhà àhàlẹ̀kà mẹ́jọ ẹ̀nà kọ̀ọ̀bùlẹ́kùn ẹ̀rí ahun ṣíṣe òun ló kó parun òun ló kò pàwọn bá wọn látẹ̀lá àwọn sọ méjèèjì yìí àbálẹ̀ ohun àìsọ́fàkù ìmọ̀ àpọ̀ ìyẹn mú wọn kó ní pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àìdí ara wọn sílẹ̀ tó bá dáwọn èèyàn léde tí wọ́n bá ń para wọn àwọn sọ méjì tí máa ń padà bà bí pé dáwọn olùmọ̀ ti sọ fún wa látara ọ̀rọ̀ àdéhùn ìtàn náà sọ̀rọ̀ láwọn sọ̀rọ̀ sọ fún wa wípé ìkọlù kan méjì ni máa ń padà bà bí tí wọ́n dáwọn èèyàn tí wọ́n ń para wọn tí wọ́n ń bẹ̀rẹ̀ ẹ̀mí lọ́wọ́ ara wọn lọ́nà tí ó da ìkọlù kan méjèèjì ni alákọ̀ọ́kọ́ umm ó lè jẹ́ torí àbòsí tí èèyàn fẹ́ ṣe wà ẹ̀ mọ̀lẹ́fọ́kù ó lè jẹ́ torí àwọn nítorí pé téèyàn bá láwọn tí ó sì fẹ́ kí dáadáa kó tó bẹ̀rẹ̀ lónìí nígbà tó bá gbóòrùn pé dáadáa kó tó bẹ̀rẹ̀ lónìí ọba kó yan bí ẹgbẹ́ náà ló ti gbìn ó náà ló mọ̀ dá wípé èmi nìkan ni mo fẹ́ kíkì ní ìkó jẹ́ ìdèmí ní ìdókòwò tẹ̀lé mi mọ́ ní bẹ́ẹ̀ mọ́ bàbá mo lè tẹ́lẹ̀ yó yóò máa wá sọ́nà tó lọ máa fẹ́ gbọ́ orin gba ọ̀nà ọdún ẹlòmíì àgbà tó bá lè kó tẹ̀ ṣe déédéé tòun àbókè ẹ̀fẹ́ ju tòun lọ ilẹ̀ ara wọn ṣe sábàbí tí máa ń fa àdéhìsídá ẹlẹ́nàfì táwọn èèyàn máa fi para wọn lórí ayé ìkanú ẹ̀ ni ìmọ̀ kó kí wọn kọjá àlà sílẹ̀ tẹ́lẹ̀tọ̀ tó túmọ̀ sí pé tó bá jábò sí kì í ṣe tó jẹ́ láìpẹ́ ni èèyàn kọjá àlà ara ẹni níbi lẹ́gbọ̀n ara ẹni àwa lọ ṣe ti mi sí ìpèlè káṣíyèjì àgbé ìtàn wọn kò ṣe ètò ìwé ìrìnà mi àwọn lọ gbé ìtàn sẹ́yìn tó yẹ ká gbé sí àti pé kí wọ́n gbé ìtàn sí àgbé fóònù àgbé sí ìlú mi lọ́sẹ̀ ní pé ìjọba sọ̀rọ̀ nípa àbòsí ṣe àbòsí ó pé ayé náà wọ́n olùmọ̀ ẹlọ́kùn sọ́nà méjì àti náà olùmọ̀ sọ́nà kùsọ́nà mẹ́ta onídẹ̀ẹ́dẹ́ ẹ̀dá ìṣàbòsí fún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala wọ́n wà áàzọ́mù òun sì ló fẹ́ tóbi jù nínú àwọn àbòsí nítorí fọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọ̀nà wọ́n jẹ́ ń gbàgbà àbòsí fọ́lọ́wọ́ rọ́ ní kéyà ti bọ̀ pẹ̀lú la zulmun azim tẹ́bá wọ́n bò ìtòbi tá jùlọ rọ́ ní kéyà ti bọ̀ pẹ̀lú ọlọ́wọ́ nítorí fọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọba tó ní wá ó ti gbé ìjọsìn yẹn wípé òun nìkan wà ní mọ́sílẹ̀ ìjọkíjọ́ tàbá ti wá ń jẹ bẹ́ẹ̀ lómi ìrìnlẹ̀ yọ̀ náà aṣàbòsí nìyẹn torí pé a ti gbé nǹkan sí àyè tí ò yẹ ká gbé sí a ti gbé ìjọsìn yẹn sáyè ìbò ní agbèkú òní ìpínlẹ̀ ká gbé sí bàbá bọ́límọ̀n àbòsí ni ìyẹn ti lọ́pọ̀ àjọ náà wà àbòsí lẹ́yìn náà ilé àbòsí lẹ́yìn tó tún tẹ̀lé àbòsí ẹ̀bọ̀ ṣíṣe ó náà ni bọ́límọ̀ alikabai àwọn àbòsí mi tẹ̀lé pé ẹ̀ṣẹ̀ ńlá ni tó ń bọ́

bí ìbájà tó ní agbára ẹjọ́ mìíràn kìí àmọ́. alábìnrin ẹ̀nà àkọ́kọ́ òun náà lẹ́nu sílé sí wípé ó ń ṣàbò sí fún ọlọ́wọ́ ọba sùpánù àtàrà nínú wọn tánàbí dárúkọ òun náà lẹ́nu sílé pé ó ní ó gba èèyàn kan gẹ́gẹ́ bí òsì jẹ́ láti kò tó yẹ kí wá fún ẹni yẹn lówó kó fún lẹ́tọ̀ọ́ rẹ̀ wá jàǹdà ẹni

ike àgbọ̀nà tàbùsí àgbọ̀nà tàbùsí nínú àwọn ọ̀nà tí ẹ máa ń gbàgbé tàbùsí olùgbọ́nàmọ̀ àti ìfẹ́ bá ti sọ tí ẹ tàbùsí fún ẹni tí ẹ gbé kẹta fún ilé bàtà rẹ̀ sọ̀rọ̀ láwà tẹ̀lá ilé káyọ̀ àti àdìsí pé gbogbo ẹnikẹ́ni tó bá gbé sẹ́kún èèyàn kan àsìkò tó yẹ kó wá sanwó fún wá tó wá tó fún wá sanwó ni bá fẹ́ràn rẹ̀ àti ó tẹ̀yàn lówó oṣù wá ọ̀wá fẹ́ sọ ọwá ń dèrè ọjọ́là ọdún tẹ́lẹ̀ ọjọ́là àwọn àbúkẹ́ lówó yẹn nù lórí ọdún gbogbo yẹn jìnà náà má padà fún iná ọlọ́ta ìlókò ẹlẹ́gbẹ́ ọkọ̀ ti tẹ̀rọ lówó ọdún ẹ̀kọ́ láti tán tó ti kó òní sọ oúnjẹ wà tó owó lákàntì rẹ olówó lọ́wọ́ ọwá ń tẹ àkóso lọ́ọ̀mì ní òsì ẹ̀tọ́lá tó oúnjẹ wà lọ́wọ́ ẹ̀fẹ́ ẹ̀kọ́ sàgbèsè ní gbèsè fàhádà kọmọ ọ̀sẹ̀lá anẹ́tọ̀lá àti ẹgbẹ́ mọ́tò lọ́wọ́ níyí gbólímọ̀n tí ẹni tó lọ́rọ̀ tó lówó lọ́wọ́ sí ẹ̀kọ́ sàgbèsè sí ẹ̀kọ́ sàgbèsè

tó wá ní sọ́dún ọ̀kan jù kan lọ ó ṣe ìfẹ́ sí kan jù kan lọ ó ń sojú lórí kan jù kan lọ ẹ̀rẹ́bì sọ̀rọ̀ bá ọjọ́ nàìjíríà ti lọ́mọ ìkìyàmà ẹ̀rẹ́bì ẹni tó wípé tó mẹ́rin kìyàmà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ rẹ̀ yóò wọ́ tẹ́gbẹ́ kan ẹ mọ̀ wá rí tẹ́gbẹ́ yóò wọ́ tẹ́gbẹ́ kan ara àwọn àmì tání àwọn tání àwọn méjì tí wọ́n sàbòjú fún kan lórí ìkànnì yẹn èyàn máa sàbòjú látara ìyàwó ìyẹn ti tàbí ìfúnjẹ́ lọ́rọ̀ sọ pé náà lè yẹn ní méjì èmi ò kú ní méjì àmọ́ tẹ́yìn ò bá tẹ̀sọ̀ tó yẹ kéèyàn ṣe lórí obìnrin tí èèyàn fẹ́ sílé tàà bá ń fi ẹ̀tọ́ rẹ̀ lù àádà volimon àbùsí ni tọ́nà ọba sùpánù àtàlà tó ti gini tó ní ìṣẹ́lẹ̀ wọ fún wa lẹ́yìn náà àdábìsọ̀ ọlá àti àti kámà ìgbé náà wọn ọ̀nà sábò ìdílé bàbá ọ̀nà volimon tí a máa sàwọn sáwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ lábí ọmọ ṣùgbọ́n àfún wọn lẹ́tọ̀ọ́ tó yẹ ká fún wọn àbòsí náà ṣe fún wọn nǹkan a mójútó tó yẹ ká fún àwọn ọmọ tí ó máa jẹ́ èyí tó máa jẹ́ àwọn nǹkan ìpìlẹ̀ tí wọ́n fi lọ́wọ́ wọn mọ̀ àní fún wọn ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀rọ̀ ìwé òun ní ìlógún ṣùgbọ́n ọ̀rọ̀ lọ́wọ́ bá jù ánà wà tẹ́lá kùsọ òjò ẹni kankan lójú nítorí pé àní ló ti sọ kó na ọmọ àdàmọ́ tó ti kó mọ́tò méje kó wá ṣe alábàá ní lókò kírun tó bá Ah, ah. ọmọ ọdún mẹ́rin wáyé lé tó bá ń ní ẹ máa rí ọjọ́ mi sára sára tó sára ọmọ ọdún mẹ́ta àwọn àkóṣe ṣe ẹ̀ta sọ̀rọ̀ ẹ̀dá ilé ní ìjọba mi mọ̀ wọn bí kọ́lọ́wọ́ bá sánú ẹ̀dá mi ilé yóò ṣe àkóbá fún ẹ̀dá lókè àmọ́ ilé yìí pé ọmọ fún àwọn ọmọ ní o ilé yóò padà jẹ́ ìbàlẹ̀ jọ fún fún ìjọba mi nàìjíríà mi àbí bẹ́ẹ̀ kọ́ nínú tí

ó lè yàn lẹ́gbẹ̀ẹ́ sọ̀lá àtẹ́lá na hálìkù ibni hada mo bu ọmọ mi yìí mo bu lẹ́bùn mo bu ní gíftì kan arábìnrin àkúnnà wọ́n láti ka àrùn déta hádá tí mo bọ́ mọ̀ rẹ̀ kọ́kọ́ dá sínú àwọn tó ọdún tó fún ní kìíní ó dé ara orí èdè fún o arábìnrin ara àrùjẹ́rùn bí bàbá lọ́wọ́ rẹ̀ bàbá lọ́wọ́ rẹ̀ fẹ́rí tó ṣe ó ti tó bá ti mọ̀ wípé òun láǹfààní àti gbogbo àwọn ọmọ yẹn pátá lẹ́kùn yẹn tí a bá ṣe kí ni ìjàmbá fi lọ́tàn nítorí wípé àwọn tó kù rí wípé òun ó òfin kí ló fi tẹ̀lẹ̀ wọn wọ́n bí ọ̀tá nìyẹn àwọn ọmọ wá ah, ní àwọn náà ni àárọ̀ ní wa ní nǹkan ló jẹ́ pé àdàtọ̀ láàrin àti kíkà ìtẹ̀ sí ọ̀sùn bẹ́ẹ̀ lọ àwùlá káṣe déédéé láàrin àwọn ọmọ wa abáko ṣe pé déédéé láàrin ọmọ wa olórí pé ìkan wá ga ó ní ìfúra ó lọ aṣọ ọ̀pá márùn-ún ìkan wá kúrú ó ní ìfúra aṣọ ọ̀pá méjì mẹ́ta àtàbọ̀ àwọn ní ẹ̀ ní déédéé márùn márùn náà nígbà fáwọn méjèèjì ní ètò ìwé gbọ́dọ̀ pé déédéé o ẹ̀ má tẹ̀lé pé a gbọ́ lápútọ̀ ní orí ìkànjú kan lọ pé kọ́kọ́ ní ẹgbẹ́ ọlọ́pàá mẹ́ta àbọ̀ sẹ́fà mẹ́fà bọ̀ kí ni kó mẹ́ta gúbi tó gbèsè tó wé sí àwọn ọ̀dà nípa abẹ́lẹ̀ dédé eléyìí lè jẹun dáadáa abẹ́lẹ̀ ìwọ̀n bá díẹ̀ tó bá ti jẹ́ ara àwọn náà ṣe ń ṣe dédé ọwọ́ àpòlẹ̀ ẹ̀sìn kúlà àtọ́kọ́ náà tó máa bí ẹ̀rọ tán ó fẹ́ ṣe ọmọdé mo ti yó aláàjẹta ẹgbẹ́ ìjẹjẹjẹjẹta ó ẹgbẹ́ ìjẹjẹjẹ ọjẹta ni ara ò ágbélé kìíní ẹ̀ débi èyí tí ó fún káàkiri àti tó tàn gbà ní fún òun làá fún àmọ́ tá a bá fẹ́ fún wọn ní nǹkan tó ti pé ẹ́sà ni pépé náà wà hàdíyàd nínú àwọn pépé ọkọ̀ fún káàkiri àti abẹ́bí ìjáwọ lọ́la káàkiri nígbà ìdílé tẹ́bá ṣe bẹ́ẹ̀ ilé ìlọ́ pè ní débi àmọ́ tàbá ti rí pé àwọn gbọ́dá púpọ̀ nìkan lọ lórí kan àti àgàgàta tó wọn wá wo nǹkan kan tí ò yẹ ká wò ọgbà àwọ tí mo ṣe jalè wọ́n náà jà bó ṣe ka ilé ẹ̀ṣẹ̀ láìpì ẹ̀ bó ṣe wọ́yì bó ṣe kúrú wọ́n náà kúrú àwọn ẹ̀ṣọ́ náà jàjàjà rẹ̀ mọ́tò ẹ̀rẹ́ ní kékeré níta mo tó kúrú tó sọ ní ìwọ ni mo láì dáadáa láti àwọn kúrú yàrá mi fún ìtàn àwọn nǹkan tí ò yẹ ká mọ̀ wò nìyẹn ilé ìjọba ṣe bẹ́ẹ̀ ká fi ń gbọ́dá pẹ̀lú ìtàn àbúṣe lè yóò mọ̀ jẹ́ iwájú ọlọ́run ọba tó ń bá náà wọ̀ lẹ́yìn náà nínú tí ọ̀nà dábò tí mo tún bá wa

ẹ̀mí mẹ́tí tẹ́lì kan bẹ̀ ọgọ́ ẹni ẹ̀ ó yá ká lọ sí ìjẹ̀bù mi wọ́n ti bá fọ́nà fi wọ́n ti kọlu mọ́nù lórí yìí àbá ẹ̀kọ́ wa tẹ́bá ti kówó lẹ́sìn ilẹ̀ yìí tí ó kọlu mọ́nù kan i ó ti kọlu fọ́nà fi tó abẹ àmọ́ ẹ̀yìn pápọ̀ tẹ́bá ní sọ̀rọ̀ èsì ni olónilẹ̀ tẹ́bá ti kówó tó náà a lórí iṣẹ́ àbòjì báyìí wọ́n lọ́sùn wọ́nà rẹ̀ alátọ̀wà jẹ́ nìkan papọ̀ nígbà tó bá rí ní pé owó sí ti tẹ́sí ẹ̀ ọ̀rọ̀ fẹ́ mú ọmú díẹ̀ mọ̀ pé à bákùnrin sì ma fẹ́ kéré yọra ṣe papọ̀ mọ́ ọwọ́ ẹ̀yìn báyìí kan mú díẹ̀ mọ́ lẹ́yìn díẹ̀ tara mú yẹn kó yà kó mọ́ ju ìdílé báyìí lọ iná la mú yẹn o iná iná òun la mọ́ra inú iná òun lọ́wọ́ bá tó bá rẹ̀ tó tẹ̀lé lórí òun gbogbo kẹ́ lára wa àlẹ́ ìwọ̀n bẹ̀rẹ̀ jẹ́ ni tó bá gbé ṣíkùrán díẹ̀ báyìí tí ò ju báyìí lọ nínú nínú kíni nínú lẹ́lẹ̀ olóko àmọ́ ti díẹ̀ ọlọ́run ti ló sọ nǹkan yẹn di ètò mọ́ lọ́rùn níjọba ìkìyàmọ̀ tó wà tó wákọ̀rẹ̀ ọlọ́run ó gbé mọ́ lọ́rùn lálẹ́ ìkìyàmọ̀ láti lè sọ́bẹ̀ àrùdín gbogbo ilẹ̀ yẹn wọ́n bá já ilẹ̀ méjèèjì tó ń tẹ́rù rẹ̀ ló bá ní òkè rẹ̀ òun náà ló ní ìsàlẹ̀ rẹ̀ ní tó dìde mílìkì ìsìn rẹ̀ pẹ̀lú pé bọ́lá ọba láàrín ọ̀tá ti dáṣọ́mọ̀ méjì náà ló dá ilẹ̀ náà méjì kama kálẹ̀ fi sóra ti sọ̀lá ẹ̀rọ ọba láì fẹ́ sọ́ọ́ ìgbà ìwọ̀n lọ́wọ́ ọba tó dáṣọ́mọ̀ ó dá àwọn sọ́ọ̀ méjèèjì wà láàrùn sọ́ọ̀lì ìsìlàbùn náà ó sì dá ilẹ̀ náà bóun ṣe dá sọ́mọ̀ ní ìpele méje bẹ́ẹ̀ ni ilẹ̀ náà ní ìpele méje ẹgbẹ́ tó bá ti wá ní ilẹ̀ yẹn olóòdó ni gbogbo talẹ̀ tó ẹ̀yẹ náà ni yóò bẹ́nẹ́fìtì fún bẹ́ẹ̀ ni tó bá ti sàbò bá sàbò sí lórí àjọ fún tẹ̀lé méjèèjì náà ló ti jẹ́ ló ti sàbò sí fún. ẹ

wa àmúwàlàkùn àti owó ẹnìkọ̀ọ̀kan yín wa àrọ́dọ̀kùn àti ọmọ ìjọmọ ìlú ẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan yín ọ̀rọ̀ ọmọ nìkanlẹ̀ ikú o ẹnì kó gbọ́dọ̀ tẹ́ ẹ̀dẹ̀ ẹnìkan sílẹ̀ o bí tí ó bá ti jẹ owó olówó náà tí bàjẹ́ àbòsí lé lẹ́yìn ọmọ ìjẹun àjò ọlọ́wọ́ bàláwò ọlọ́ni alábìnrin gbogbo owó ẹni ẹlẹ́ni tààjẹ́ nínà tí na àbòsí ni ó wà ìjọba ìlú àti tó o òdípọ̀ lọ́wọ́ obì ọgbẹ́ ní tó sọ yẹn tó rí ẹ̀ẹ́mìnà so rẹ̀ nípa tó gbọ́ tó kọ̀nfàm tó síbẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ fún wa bàtà ọba báyìí àwọn fún wọn wọn ló ló jalè kó ẹni ló o àwọn wọn ló fi jalè yìí ọba rẹ̀ lẹ́yìn òun ló bàtà báyìí báyìí báyìí nǹkan ọ̀kan tẹ́lẹ̀ sí àìsàn ọ̀kan náà ló ti pàtó pàpàdà ti gbé lọ́rin mẹ́wàá ó ti di mẹ́wàá a ti sàbòjì a ti tó kọjá nǹkan tó sì adájúkọ ń sọ̀rọ̀ èyí lè má ti kankan kákàrà wípé ṣàìsàn òun ṣàtúnṣe gbogbo wa fún yàn èyí bá rò òkúrò sẹ́nìkan lábàá ìpínlẹ̀ lábàájẹ́ ìdápàrọ̀ ọmọ tó pa wọn sọ́wọ́n yìí pàtàkì èmi sọ̀rọ̀ láìsí ewọ ní o àgbọ̀rọ̀ sọ̀rọ̀ nípa ẹni kankan o àti tó bá ka ẹni tá a bá mọ̀ lórí rẹ̀ tá a bá sọ ní tá a bá mọ̀ àbòjúlé yóò mọ̀ jẹ́ o àdábìló ti dìrò wọ́n o بشاركم هذا بيومكم هذا وبشاركم هذا وببلادكم هذا gẹ́gẹ́ bí àwọn kẹ́mẹ́ta ẹ̀ ti jẹ́ ìwọ̀ fún yín ó ti fi wọ̀ nínú ọdún tàwà yìí o ó ti fi wọ̀ nínú ọdún tàwà yìí o ó ti fi wọ̀ nínú ọdún tàwà yìí láti ọdún yìí láti òní lọ láti gbogbo yìí ìtàwọn nǹkan yìí wọ̀ nílẹ̀ ìtọ́nà ẹ gbọ́dọ̀ tẹ̀jẹ̀lẹ́jẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ gbọ́dọ̀ fún fọtọláìtì ẹni fọtọláìtì lẹ́nà tí ó ta bẹ́ẹ̀ ni owó olówó ẹ gbọ́dọ̀ lẹ́nà tí ó ta fàyínà fún là hàbẹ̀ ẹ ará tó bá wọn sọ̀rọ̀ ní àràmù ní ìta ní láti kéde aláti jìnnà sí i àkọlọ́ ọba tó sánú àtẹ́lá kó mọ̀ sí wáyé ọkùnrin náà àwọn adábòsí eléyìí tí yóò máa ṣàbòsí kórí ara rẹ̀ tó sì máa yọ̀tọ̀ ní yóò máa lérò fún oúnjẹ tó dáa lálẹ́ kìí àmọ̀ sí fọ̀rọ̀ ìjẹ́ ìbálẹ̀ ní aburú fún wọn abẹ́rẹ́ ọba náà gbogbo بسم الله والصلاة والسلام على رسول الله وبعد حرام أبنكم السلام حتى ركبت إخوان محمد صلى الله عليه وسلم الله أبني ولا تحسبن الله غافلا أما يعمل الظالمون سيدنا النبي أجل المسلمين أبا لو ليرو nípa ọlọ́wọ́ bàbá tó ní ọba ló dá yìí ẹgbẹ́ ọ̀pọ̀lọ́wọ́ bá lè fi lágbà fílà ó dá fọ́nú fọ́ra abọ́lọ́wọ́ gbàgbé àbọ̀bọ̀rọ̀ ẹ̀kọ́ àmà ayé àmàlò sọ̀rìmọ́ nípa ti gbogbo àwọn alábòsí ìyàbá ti ẹni àfúnwẹ́lẹ̀ kan máa ṣe ní ìnámanu àfẹ́rùn à ń lọ́wọ́ lábẹ́ ni à ń sì wọ́n síwájú gọ́gọ́gọ́ ni lè yáwó mẹ́rin tẹ́tù kàtó bí pé àtọ́ ọjọ́ kan gbọ́dọ̀ tá àfojú wọn gbọ́dẹ̀ ọjọ́ àfojú wọn tá tá dìgbé ju wọn tá yẹ̀yẹ́ wọn lójú wọn báyé ọjọ́ yẹn làwọn náà wọn bá tún bá náà wọn tẹ́lá láyé kí wọn là ń jẹ̀bi. alẹ́ ọlọ́wọ́ bá láyé nà lọ́wọ́ dà yóò múlẹ̀ bọ́ọ̀lì ọlọ́wọ́ bá lẹ́kẹ̀lẹ́ yóò máa jẹ alábòsí yóò máa jẹ́ kó máa ṣe lọ yóò máa jẹ́ kó máa ṣe lọ ẹ àtà ìdá àkábàwò fọlọ́ bá tẹ̀sí àti gbàgbọ́ báyìí dámú ní òfin léṣe òkú ní bọ́m̀bẹ̀ o tí ọlọ́wọ́ bá náà bá jẹ fún alábòsí ènìyàn ẹni tó tàbòsí tí ọlọ́wọ́ bá ní abẹ́ni tó tàbòsí àwọn ẹ̀rú ọlọ́wọ́ bá sùpánù àtàlà ọlọ́wọ́ bá tọ́kọ́ bá kàdáàríkà bẹ́ẹ̀ ni àwọn ọlọ́wọ́ bá is ọlọ́ọ̀bá sọ́rọ̀ dára ní pé fún gbogbo àwọn tó bá sí táwọn ti sáà ti bá wọn mú ẹ́ àwọn o ìyá rẹ̀ tó lọ́mọ jẹun tó bá sí ìyá tó lágbára ní tó ẹ̀rọ táwọn ti jẹ lákẹ́kalẹ̀ fún gbogbo bá sí ayé àjá àtàwọn àdéhìí àwọn tọ́ka káwọn náà kárí wípé ká máa yẹra wa wò kárí pé àtàbòsí gbọ́n tani tó bá ti dábòsí lọ́wọ́ kó gbìyànjú àtàtàlá àti gbogbo ẹnikẹ́ni dábòsí bá ń bẹ lọ́wọ́ ó ní mọ̀lámọ̀tò ní àfihì tí ìkàbòsí ọmọ ìyá rẹ̀ tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ fọ́nà ti hàlà káyẹ̀ ti yára fóun bẹ̀rẹ̀ káyẹ̀ ti lọ lè fi ara wa fóun bẹ̀rẹ̀ kájà ìṣẹ̀lẹ̀ tó padà wọ̀ nítorí wípé kọ̀ọ̀dù ọjọ́ kan ló ti pé láàbí àmàwà láàbí náà owó òní sí o kò ní sí ìjọ mọ̀ bẹ̀ báyìí àtàdá tó mọ́sẹ̀ yìí a dáadáa tàbúrókù bó fẹ́nikẹ́ni tó bá ṣàbò sí bá rìnyàn adájọ́ ọlá àtọ́lá sọ ìgbé ó bèèrè láwọn sàábà pé àtàdìrò náà ni mọ́kùnrin ìjẹ́ ẹgbẹ́ ìjọ pè ní àlìmọ́kùnrin àwọn sàábà bẹ́ẹ̀ dáàbò bẹ́ẹ̀ sí mẹ́ta wípé a man la din amalahu wala mata ẹni tí ò lówó ẹni tí ò lẹ́rù ẹni tí ò ní kàlórí jẹ́mọ́ ló jẹ́mọ́ bílítù ẹni tí ó jẹ́mọ́ bílítù ó lẹ́nu mọ̀ ìyá àti ìjọ ọmọ ìkẹyà

ẹni tó bá ti jáyẹ̀ lọ́wọ́ bá ti kánú ọ̀tá rẹ̀ lábẹ́ ti yámà ọlọ́wọ́ náà ó ṣe tẹ́lá ti kú ọ̀rọ̀ lọ́pẹ́ tó bá ti jáwọ́ náà wà ní ọlọ́pàá fẹ́ tó fẹ́ gbẹ̀sán kódà anábì níbi táàkì ẹgbẹ̀sẹ̀dé kódà a ti gbẹ̀sán lọ́wọ́ àṣáàtù alìjàlẹ̀ àhà mínà ṣáàtì lùkúrọ̀ náà á tẹ̀sán lọ́wọ́ ẹranko tí ò níwò ẹranko tí ò níwò wo ah, kan lọ ó wá fún ní lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ kan pé tó yẹn ọlọ́run àgbẹ̀ ara ẹran yẹn á fún ìlú a bá gbẹ̀sán lára ẹranko fẹ́ràn ọdún ìyẹn wọn kọ́ látàbí bá di àwùlà tí wọ́n ló gbà jùlọ ọlọ́run ó tó bí ọba ìṣàbò sí fún wa ọlọ́ọ̀bá àdẹ́sọ̀ ọlọ́wọ́ tó àṣíta ìwà wípé kàláàtù dáwà àti àwọn ẹ̀rùn na ya bẹ̀ tó wájá àdúrà náà ni yóò tàgá àbúlà fún nàlà àṣàkà sí ìlú ọlọ́wọ́ ó kò sí èmi yìí wọ́n àti pé pẹ̀lẹ́ nìyẹn bá àárín àwọn mẹ́rin kàkà fẹ́ dáwọ́ alákọ̀ọ́kọ́ dáwà tó alìmọ̀bìlò ó gbẹnikẹ́ni tó bá sàbòsí fún tó bá fi èkó tó yàn ó ra ó sùn rúgbúrúgbú ó wá wọn ìpìyàn fún yàn lọ́wọ́ kan ni ọlọ́wọ́ bẹ́ẹ̀ ni wàdáwà tó lè wà léré lè wà dàdé ìgbùgbò tí òkè bá pè lórí ọmọ rẹ̀

àlọ́dẹ̀ wá fi di ọwọ́ rẹ̀ àlọ́dẹ̀ fi sún ìdí rẹ̀ ó fi sún ikú rẹ̀ fi sún sẹ́yìn ìdí rẹ̀ arákùnrin ní àrẹ àdábì pápọ̀dé àwòjá àjá ni nìyí ní àdábì ààrẹ tó ṣe fún mi yẹn ó lè mí lára ó fi kó lè ra bá mi rẹ̀ àdábì látara ti di yẹn torí náà àwò kíbi ni gbàmí láyè ti gbẹ̀sán lára rẹ̀ àdábì àdábì ti bàjẹ́ ah tó bá ti pé ní tí mo ṣe fún ẹ̀ yẹn nǹkan tí inú rẹ̀ ò dùn sí ni ó yà gbẹ̀sán àdáyé bá ti àtọ rẹ̀ ìpè kó náà ti kí ni kó bá ìtì yẹn kó náà ti kéde bí tí òun ti tóbi sí òun ó bá bá jìlọ́wọ́ ànábì pẹ̀lú àdúrà ó yẹ kókó kéde àyẹ̀kú òfin ẹ́ tí ó náà jìmọ̀ ànábì ni ó kọ̀ kí ìṣẹ̀ ipò ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wa ni kí lóko ṣe lè ó ní lára ọ̀sùn lẹ́la ó lè ti mo bẹ́ẹ̀ pé mo ara mi máa kan ara rẹ̀ ìyá mú mi أنا بعثت أدعاء ودعا ودعا الله له بالبركة أنا بعثت أدعاء البركة وأدعو من البركة أنا بقول àwọn sọ fún àìsànbí ṣe nǹkan tí òdùn mọ́hùn fóòrùn àdábí ti gbà pé tó bá fẹ́ ṣe ìṣẹ̀kọ́ ibi ni kò sì tó bá ti lé àbòsí ni tó bá tọ́kọ̀ sẹ́ni tí ó ìjọba wọn lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ti ẹ̀ lọ́wọ́ tó àbòsí fún mi tó sọ fún ọ̀fẹ́ ẹ̀ ó jẹ́ òkú jẹ́ tí wọ́n yẹ kó jẹ́ tó tó tó yẹ tí wọ́n tẹ́lẹ̀ kó jẹ́ padà ni ìgbéraga ni ẹ̀ o tí ìjọba wá Bẹ́ẹ̀ni náà bá lóun fẹ́ jẹ̀sán, ìyá ẹ̀rẹ̀ ìpínlẹ̀ kó gba ẹ̀sán rẹ̀, ó kẹ́kà jù kó lọ bẹ̀rẹ̀ láti àmà lọ. Ó bá tó bẹ̀rẹ̀ ayé ló mọ̀ níwọ̀n, tó lẹ́rẹ̀ sí àmà ìyẹn lágbára. Ilé iṣẹ́ àríkọ̀tàkàtà náà wà Muhammad Allah wa sallam. Tó gbogbo ẹni tó bá dáàbò sí, kó gbìyànjú láti fi ni láti ìgbìnà sáàbò sí, ápò mi bẹ̀rù, kọ́lọ́mà bá sùn, ánà àtàrà, kó mọ̀ tẹ̀lé bàbá lábò sí, kó mọ̀ bàtà ṣe wà wù lálẹ́ kìí àmà. Ìtọ́nà àwọn ìjọba ó ní pé, láti ẹ̀sìn lè máa nà, ìdààmú àkóńtà mọ̀kútẹ́ ìrọ̀rùn. mọ́tàbòjì o mọ́tàbòjì tó o kódà kó lágbára àti tàbòjì fún o nítorí pé àbòjì nǹkan tó ni ó wà sọ pé àìnáàtà ó tàbòjì náà wọ́n lọ sùn wọ́n lè mọ̀ tẹ̀lé ọmọ mọ̀ jáde hàn ẹnu tàbòjì bó òórùn sùn ẹnu ẹnu ẹnu ọtí kì sùn ẹnu ọbálẹ̀ kí sọ́yẹ kí òórùn lálẹ́ sùn wọ́n ti mo ń tẹ́lẹ̀ òun ìwọ́n bá sùn kalẹ̀ ṣùgbọ́n láwọn ọba subhanahu wa ta'ala ọba tí ó gbẹ̀san ọba tí ó gbìjẹ ní ọ̀sà bòtí kúkú ẹ ojú ọlọ́wọ́ bá kì í sùn o ọlọ́run ti ká ti fi ní ó ti yóò gba ìsàn àbòtí tó ti mẹ́rin tẹ́lẹ́lẹ́ pé aláti bùkátà táànà ọmọ wúra wa gbogbo tàbá ti ní pé a ti sọ́sìn nínú àwọn ọ̀nà tí ẹ̀rí ìtàkùn ti fún yàn pápẹ̀ kìíní kìíní táìsì fọ́jà ti hàlàn sáájú ẹ̀jọ́ àti kìíní láti yọ ọkùn ìṣẹ̀ láti tẹ́ ẹ̀tọ́ pé bá ṣe àforíjì lásán o àforíjì ọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀wá náwó lórí ẹ̀lọ́ rárá o tàrúdù ha wọ́n já ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ yẹn padà pẹ̀lú gbèsè ni pẹ̀lú omi ni ìyẹn náà mọ̀ sí pé òkú òní ìdàbò ní títì abẹ́lẹ́ ọba sùpánù àtàlá gbogbo mọ́tàmà ní àwọn àgòsí ó pé èrò pọ̀ ní sípà mẹ́lẹ́wẹ̀ ní kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ ọba náà fọ́nà fọ́fọ́ àmọ́ fòlù bẹ̀rù ó ti wá lẹ́nu ìlú kó mọ̀ ti wá lẹ́nu ìlú kó mọ̀ dàtí olúwa ti lẹ́sùn ṣe wà lùwà láyà kó mọ̀ ti wá lẹ́nu ẹni ìdúró bí ẹ̀yà ti yálùkù yàmà ha rẹ̀ wọ́sọ́lọ́ lọ́wọ́ wà láti ìlú àmà أستغفرك وأتوب إليك